àwọn kan láìkí Gucci àwọn kan láìkí Prada àwọn kan láìkí bìísù àwọn kan láìkí funky fẹ́mi fẹ́mi náà fẹ́mi fẹ́mi fẹ́mi náà ṣé fẹ́mi fẹ́mi náà fẹ́mi fẹ́mi fẹ́mi náà fẹ́mi kò ṣe kí ni kò gbà fẹ́mi kò wò ètò fẹ́mi kínú ẹ dùn kínú ẹ ṣe kíni kó dùn yàtọ̀ ẹ káàbọ̀ sórí akọ̀tún ètò wa ètò ìjọyà international yes o tá a bá ti bẹ̀rẹ̀ báyìí ẹ̀yin ti mọ̀ wípé ìgbáládùn ẹ̀fẹ̀ ijó gbogbo ẹ̀ pátápátá ló pérégedé combo lórí ètò kan ètò ìjọyà náà ni i'm so glad it's already weekend yes o. Hmm introduction ẹ ṣe kí ni ó gbà yìí gan ni Yusuf Olúbùsọ́lá ni orúkọ ti tèmi ọmọbìnrin Simeon tí oníwèé Tabliciously aka funky ọmọ ẹ̀rẹ̀ tó gbásìkì tó dùn tó kí tó tún ṣe kí ni tó yìnbó bó tèmi pọ̀ yes alára ní ṣe kí ní gbéga skillfully àti bẹ̀rẹ̀ náà ni ẹ ṣe ti rẹ́dì torí pé kí ni àwọn orin tí mo ní fún yín lónìí hoti hoti hoti bumpily international local flavour ni mo gbé wá fún yín lónìí ẹ guess nǹkan tí mo ní fún yín lónìí surprise as usual gígan ni mo ní fún yín club songs. àwọn orin tẹ́gbọ́n tó bá ti dé club by hit ni wọ́n tó bá ti jókòó báyìí wọ́n ní slow wọ́n ní high tempo wọ́n ní gbogbo ẹ̀ pátápátápátá àwọn orin tó ń kí gbogbo tó trend nínú clubs àwọn gangan mo fẹ́ jù sí lónìí lọ́lọ́kan òjọ̀ kan yìí ni ó bí àṣà ti funky ọmọ ilẹ̀ number one on my list because no time to check time lórí ètò yìí kò sásìkò ọ̀rọ̀ jù all you just need to do is get your chucks ready get your dancing material ready kò dẹ̀ ṣe kí ni kò boogie down keep all those sorrows away monday tuesday wednesday thursday friday ó yẹ kẹ́ ṣe kíni kẹ́ ṣiṣẹ́ saturday oh my gosh what are you waiting for ó yẹ kẹ́ ṣe kíni kẹ́ log on Seto Ìjọyà ni ẹ̀dẹ̀ ti log thank you very much ẹ̀yin gan ní ìdẹ̀ yìí ni ó wà ṣe kí ni ó wà so on point number one on my list àti bẹ̀rẹ̀ nìyẹn pọ́pọ́pọ́pọ́ yes ti classic ti classic ni wọ́n ṣẹ̀ṣẹ̀ jáde síta gbangba ni wọ́n bì lọ́wọ́lọ́wọ́lọ́wọ́ afro pop guy ni wọ́n afropop ni wọ́n máa ń kọ kíkọ lórúkọ yìí fine pass you tí ẹ bá dé club lónírú orin tó máa fi ń bẹ̀rẹ̀ ni ẹ tó máa ń jó sí ìnà jẹlẹ́ńkìlì and all that ẹ kọ́ra gbá orin láti ọ̀ tí classic fine pass you àwọn ìjọya ó sì ń tẹ̀síwájú lónìí bẹ̀rẹ̀ the bẹ̀rẹ̀ stickily. Eh, nice video tó yá yìí ni mo lérò pé gbádùn ẹ̀ tí mo number one package ha no time to check time number two song tó wá bọ̀ tọ́pọ̀ sunkàn tí mo fẹ́ ṣe kí ni tó fẹ́ gàn mí pẹ̀lú owó gangan ni hmm. tẹ́ bá ń gbọ́ Tenny Makanaki Tenny Makanaki big body girl tó shaking it, kí ni tó yá yìí tó jáde pẹ̀lú oríṣiríṣi orin bíi uyo mayor for your case and all that kí gan-an wá ẹ̀ṣẹ̀ gbé jáde òun gangan ni sugar mommy oops nínú fídíò yìí ẹ mọ̀ máa comedy you know outdoor shoot oríṣiríṣi you know zanga <laughs> zanga zanga zanga so so so so so on point the video, fẹ́ gone. yẹn gan ni kíkọ́ ló wà nínú fídíò yẹn at the end Badmus wọ́n ń jà fún ọkọ̀ náà drag ara bó ṣe tóbi tó yẹn náà ṣe ń drag ara wọn oúnjẹ tí wọ́n wà ń bẹ̀ food competition you wanna know what this video is all about ẹ̀dẹ̀fẹ́ video. fídíò ẹ̀dẹ̀fẹ́ mọ̀kọ́ ti sugar daddy àti sugar mommy jẹ́ in fact I need that to log on fídíò video. sugar mommy láti ọwọ́ Tenny Makanaki. I'm mama, eh, mama purukutu, mama, hey, mama, eh, mama, hey, mama purukutu, mama, hey. If I see you for road, yo, you must pray for me, pampa, hey. Allah show me how to better, mole. <laughs> Mo love orin yìí gan nítorí pé kíni nínú club tẹ bá débẹ̀ ó di dandan kó ṣe kí ni kó ju fídíò ìsìn fún yín kó tún ṣe kí ni kó play orin yìí ẹ kọ́dà gba orin kc featuring Tekno tí Tekno bá ti wà ń bẹ̀ my country people lọ ẹ sì mọ̀ pé òótọ́ ni pé country people ní láti ṣe kí ni láti boogie down sí orin kc featuring Tekno púù ẹ jẹ́ ká lọ gbọ́ orin à ń bọ̀. If I see you for church, oh, you must still pray for me. Yes, take it, take the prayer. Àwọn ọmọ mi á dẹ́ bẹ̀rẹ̀ mọ́lẹ̀ mo love orin gan ni so so so creative ẹ máa rí ankara tí wọ́n lò ń bẹ̀ ó yá i all ankara all way then ewé lóríṣiríṣi then techno ọkàn ra jókòó fún wọn ní chorus ẹ̀wọ̀n lọ́kọ̀ òjọ̀ kan then Kcee oh my god so so so fine ìbàdí mo rò pé enjoy fídíò yẹn ohun tó pa wá sunkàn tẹ bá ń gbọ́ big body tí bá ti fẹ́ introduce ẹ̀ báyìí <laughs> bí àwọn ẹ̀wọ̀n ní kí ló dé Bùsọ́lá ṣé nǹkan ò sí pẹ̀lú wa ti Larry Gaga yes I like him torí pé kí ni big body talented dude Larry Gaga featuring Whisky lẹ́yìn máa gbọ́ nínú gbogbo club tẹ́ bá lọ pátápátá tẹ́ bá ti débẹ̀ bá máa fún yín knack knack knack knack ẹ ká lọ gbọ́ on the low on the low bẹ́ẹ̀ ni on the low ni orúkọ orin ẹ láti ọwọ́ Larry Gaga featuring Whisky enjoy it à